yéé pàà ẹ̀yin ènìyàn wa àwọn agbésùmọ̀mí wọ́n ti padà han buhari lémọ̀ o ẹ̀yin ènìyàn wa àwọn agbésùmọ̀mí ni o wọ́n ti padà ṣe jẹ buhari ní jàǹbá o wọ́n ti padà ṣe buhari ní jàǹbá wọ́n ti padà han buhari ní èmọ̀ ńlá hmm. ẹ wo bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí báyìí ní katsina ń gbóná fẹlifẹli katsina ń gbóná jọjọjọ ni pẹ̀lú nǹkan tí àwọn agbésùmọ̀mí pẹ̀lú nǹkan tí wọ́n dánwò níbẹ̀ ah! ẹ wo custom officer kan ni o wọ́n pa custom officer o tó dẹ̀ wí jẹ́ wípé wọ́n lérí léka mọ́ra wọn báyìí ni torí wípé ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù ó lérí wípé gbogbo ibi tí wọ́n bá họ̀wọ̀ gbogbo ibi tí wọ́n bá sáwọ̀ àwọn máa wá wọn kàn á ah! wípé wọn ò lè pa nínú àwọn kí wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn máa make sure wípé àwọn mú wọn wàhálà gidi lélẹ̀ tó ṣẹlẹ̀ yìí láàárín àwọn agbésùmọ̀mí àtàwọn kọ́sítọ́ọ̀mù ni o arákùnrin tí wọ́n pa yìí orúkọ á máa jẹ́ ẹ arákùnrin custom officer tí àwọn agbésùmọ̀mí pa yìí ló ń jẹ́ àwa haruna ọmọ bíbí ìlú buhari ni o katsina ọmọ bíbí ìlú buhari ni o arákùnrin yìí ẹnu iṣẹ́ ló wà o ní checkpoint ibi tí ó wà ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ibẹ̀ ni wọ́n ti lé e bó ṣe ń lé e lọ bẹ́ẹ̀ náà lòun náà ń sá lọlé bó ṣe ń sá lọlé yìí náà ni wọ́n ń tẹ̀lé bí wọ́n ṣe tẹ̀lé bó ṣe sá wọnú ilé ẹ̀ báyìí hey, ni wọ́n bá ṣáná sí ilé yẹn àwọn agbésùmọ̀mí níbi tí ààyè gbà wọ́n dé ẹni tó wà ní checkpoint tó ń ṣiṣẹ́ tó wà lẹ́nu service custom officer tó wà lẹ́nu sáfíìsì wọ́n sì lé lé lé títí títí tẹ́nì fi sá gba orí ilé ẹ̀ lọ tó ṣe kọrí sí ọ̀nà ilé ẹ̀ báyìí wọ́n tẹ̀lé ni bí ó ṣe délé tó sá wọ yẹ̀wù ẹ̀ báyìí wọ́n sọ iná sílé yẹn ni bí wọ́n ṣe sọ iná sílé tó wò wípé à iná rèé ló bá sá jáde bó ṣe sá jáde báyìí ẹ wò ìta ilé ẹ̀ ni wọ́n pa sí o wọ́n pa sí ìta ilé ẹ̀ ni ẹ̀yin ènìyàn wa ẹ wò ọ̀rọ̀ tá à ń sọ yìí ìròyìn ẹ̀ wà níbí a máa kà fún wa ẹ ẹ ti rí fọ́nrán ẹ̀ a gbé fọ́nrán ẹ̀ wá a sì ti mú ìròyìn ẹ̀ wá ẹ jẹ́ ká kọ́kọ́ ka nǹkan tí ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù ìyẹn ni eléyìí tó ọmọ Yorùbá Bashiru Adéwálé Adéníyì tó sọ the Comptroller General of the Nigeria Customs Service NCS Bashiru Adéwálé Adéníyì has assured the family of slain customs assistants Awa Haruna that the service is doing everything possible to apprehend the perpetrators. Arnold was key during a brutal attack by suspected smuggler on custom operatives at Ganji Makaho checkpoint along the Castina Dankama road ìyẹn ní Castina ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ni wọ́n ti ṣe irú iṣẹ́ burúkú yìí tí wọ́n sì pa arákùnrin yẹn Adeniyi said the NCS ìyẹn ni Nigeria Customs Service has commenced investigation and will find those responsible he vowed the killer would not go unpunished demonstrating the importance of every Nigeria Customs Service personnel. Hmm. Ìyẹn ni ohun tí comptroller ọ̀gá àwọn Customs Nigeria, sọ o. The comptroller general of the Nigeria Customs Service Adewale Adeniyi has vowed to ensure justice for custom officer Awal Haruna who was gruesomely murdered by suspected smuggler in Katsina State. Every member of staff is vital to us and we will not rest until those who took our Haruna life are duly punished, Adeniyi Adewale stated. Hmm. Ẹyẹ niyawa, wa, ẹ jẹ́ kí a wá farabalẹ̀ kẹ́ bá wa gbọ́ bí ìròyìn yẹn bó ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe sínú ẹ̀ bí wọ́n ṣe pa arákùnrin kọ́sítọ́ọ̀mù àwòrán arákùnrin custom officer tí wọ́n pa náà lẹ́ ń wò yìí àwa haruna. ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ fún wa wípé nàìjíríà ó ti tán kọ́sítọ́ọ̀mù tó wà lẹ́nu iṣẹ́ òun ni wọ́n lé pa kì í ṣe wípé o inú igbó ni wọ́n ti bá o kọ́sítọ́ọ̀mù kì í ṣe wípé àgbẹ̀ tí leléyìí o pé bóyá wọ́n bá nínú oko ẹnu iṣẹ́ pẹ̀lú yúnífọ́ọ̀mù ẹ̀ ló wà bó ṣe rí wọn rèé báyìí lòun náà bá ki ọkọ ẹ̀ mọ́lẹ̀ ló bá ń sá lọ bó ṣe ń sá lọ wọ́n lè dé inú horo wọ́n lè dé inú ìyẹ̀wù ẹ̀ inú ilé ẹ̀ gangan wọ́n lè wọbẹ̀ bó ṣe wọbẹ̀ báyìí torí pé wọn ò mú wọn ṣá iná sí ilé yẹn wọ́n jó ilé yẹn bí wọ́n sì ṣe jó ilé yẹn ah òun náà bá bọ́ jáde o wípé ah iná rèé iná rèé bó ṣe bọ́ síta báyìí bó ṣe pa sí wájú ìta ẹ̀ nìyẹn àwọn custom officer àti gbogbo ẹni tí ọ̀gá wọn tí ó rán ọ̀gá wọn rányàn lọ sí ọ̀dọ̀ ẹbí àwọn olóògbé o ẹ máa rí gbogbo ẹ̀ nínú fọ́nrán yìí pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ bàbá ọmọ kò tiẹ̀ rárá gbé e ara ẹ̀ ò tiẹ̀ gbé e pẹ̀lú gbogbo bí wọ́n ṣe wá ṣe àbẹ̀wò fún wọn àwọn kọ́sítọ́ọ̀mù nàìjíríà ṣùgbọ́n ìyá sọ̀rọ̀ ẹ jẹ́ kí a farabalẹ̀ ẹ bá wa wo fọ́nrán yìí hey may Nigeria never happen to you o may Nigeria never happen to us o hmm, àgbàdúrà ni o ẹ bá sókè o ẹ̀yin custom officer. This is the country home of Awal Haruna of the Nigerian Customs Service, who was killed by suspected traders on, while at a checkpoint along the Katsina Denkama Road. The attackers pursued him to his house as he tried to escape, but they set the house ablaze and then beat him to death with sticks. Senior officers of the Nigerian Customs Service are here on behalf of the Comptroller General of the Nigerian Customs Service to commiserate with the family over the loss of their son. this delegation is led by Comptroller Muhammad Umar of the Kazana Customs Area Command, who revealed that efforts are ongoing to fish out the perpetrators. While the Comptroller of the Federal Operations Unit Zombie Kaduna, Ahmad Shaibu, admonishes the family of the late Awal Haruna to continue to pray for his eternal rest. Deep heart and total submission to the will of Allah that is controlled. You know, of custom. Bashir Adewale Adeniyi delegated us, a powerful delegation, to come and meet the family of deceased to pay them condolence. and identify with them that we are with them in this period of mourning. The father of the deceased could not hold back his emotions, but the mother of the deceased thanked the customs officers for the visit. Allah Ubangiji sanya mana gurbin shi. Eh, mun bar wannan al'amari ga Allah gare su. While chairman of Dusi local council area, reiterates the need for the perpetrators to be brought to book. He solicits for a possible replacement of the late customs officer from the community. We received several people from customs, Controller, customs. were here before, and now the delegation of customs they are today here with us. So we appreciate their presence here. It shows that they are concerned and they are really, really not uh, happy about what happens. So we appreciate their presence here. Before proceeding to the palace of the Emir of Dora, the delegation visits the resting place of Awal Haruna and pray to God Almighty to forgive his shortcomings. The delegation then proceed to the palace of the Emir of Dora, Umar Faruk Umar, who reiterates his support to the presence of the Nigerian Customs Service within his domain hukumar kastam ita ke tattarawa ƙasa kudaden shiga na halar haram ba don ayyukan shugaban ƙasa. While receiving the delegation at the government house in Katsina, Governor Dukorada charges security agencies in the state to arrest killers of the Nigerian customs officer so that they can face the wrath of the law. Awal Ibrahim. Ha! Ẹyẹ ènìyàn wa, a kí gbogbo wa káàbọ̀ padà sí orí ètò wa. Ẹ Àṣàkẹ́ TV show. ẹ ti bá wa gbọ́ lẹ́nu wọn hmm, ẹ ti bá wa rí gbogbo bí wọ́n ṣe lọ físìtì wọn tí wọ́n lọ físìtì wọ́n ṣe lọ bẹ̀ wọ́n wò àwọn ẹbí olóògbé. Hmm, ṣé ẹ wá rí wípé ara àwọn èèmọ̀ eléyìí tí Buhari tó han ìlú yẹn nìyẹn ara àwọn àkóbá eléyìí tí Buhari tó ṣe sí ìlú Katsina tó ṣe sí gbogbo ìlú Nàìjíríà tó ṣe sí ilẹ̀ Yorùbá tí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi jẹ́ kí àwọn àgbẹ̀ kí wọ́n ríṣẹ́ ṣe tó ń pa ọba tó ń pa àwọn èèyàn mọ́lé èyí ni àwọn àkóbá eléyìí tí buhari ṣe o kéèyàn má kí ọlọ́run jẹ́ kéèyàn má bá olórí burúkú dòwò pọ̀ kéèyàn má bá olórí burúkú jọ gbé ìlú papọ̀ òun ni ọ̀rọ̀ buhari ìdí tá a fi ń sọ fún wa yẹn pé ìlú yẹn ó ti tán. ṣé bá a ti wá rí nǹkan tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe ìdí tá a fi ń sọ fún wa nìyẹn ẹ̀yin wọn nàìjíríà ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára ṣé ìlú yẹn ṣó ṣiṣẹ́ mọ́ ṣé ẹ ti wá rí pé kò síbì kan báyìí tí ààbò wà àti kọ́sítọ́ọ̀mù o àtàwọn ọmọ ogun nàìjíríà o àti ọlọ́pàá o kò sí nǹkan kan àwọn agbésùmọ̀mí wọ́n ti jẹ gàba lé gbogbo wọn lórí buhari sì ní buhari fi tiẹ̀ ó fi kó bá gbogbo ará ìlú pọ̀ ó kó bá ará ìlú ẹ̀ ó kó bá gbogbo ìlú ó kó bá gbogbo nàìjíríà ọlọ́run má jẹ́ kéèyàn bó lórí burúkú gbé ìlú pọ̀ ni ilé buhari gangan ibẹ̀ ló yẹ kí wọ́n kọrí sí torí yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá mọ àti wáyé onínàgó ó yẹ kó mọ ọ̀nà ó yẹ kó mọ àti lọ ẹ̀ buhari ó mọ àti wáyé onínàgó báyìí ṣùgbọ́n kò mọ àti lọ òun ló lọ gbé wọn wá òun ló lọ invite wọn wá àwọn fámìlì ẹ̀ ni òun la sọ wípé sísẹ́ẹ̀mù inú ìlú yẹn kò dáa rárá nígbà tẹ́nìkan bá torí ipò tó òun fẹ́ dé torí pé kóun bá lè wọlé ìdìbò tó lọ kó oríṣiríṣi maṣínẹ́rì wá tó sì mọ̀ wípé àwọn maṣínẹ́rì tóun lọ kó wá yìí gbogbo nǹkan táwọn ń jẹ pípa pípa ti tiwọn wọn ò jẹ nǹkan míì ju ẹ̀jẹ̀ ó sì mọ iṣẹ́ tí wọ́n ń ṣe ó mọ̀ wípé àwọn eléyìí agbénipa ni wọ́n ǹjẹ́ tó bá yẹ pé àwọn ìjọba tó ní làákàyè tí wọ́n ní àánú mẹ̀kúnnù ǹjẹ́ wọn á dáwọ́ lé ìgbésẹ̀ yẹn ibẹ̀ lẹ́sìn mọ̀ wípé nàìjíríà ó ti kú tipẹ́tipẹ́ tí wọ́n ti lè lọ dáwọ́ lé ìgbésẹ̀ yẹn wípé o káwọn lọ gbé maṣínẹ́rì wá torí káwọn bá lè wọlé ìdìbò maṣínẹ́rì tẹ́ ẹ lọ gbé wá tó yẹ pé ẹ ìbọn lẹ ń rí lọ́wọ́ wọn yìí tí wọ́n bá wá bá yín ṣe ètò ìdìbò tẹ́ ẹ wọlé tó o àwọn wọ̀nyí á wá bí lọ́mọ́ ni torí pé ẹ̀yin lẹ fi ọ̀nà hàn wọ́n wípé ẹ wá o nǹkan báyìí kẹ wá bá wa ṣe o ẹ wá kó irinṣẹ́ lé wọn lọ́wọ́ òun nìyẹn báyìí wọ́n wá sọ ọ́ iṣẹ́ yẹn àyìn àtàwọn ẹ wá pàdé àpò pọ̀ ẹ wá sọ ọ́ dókòòwò ẹ wá sọ ọ́ di business ẹ wá fi ẹ̀mí àwọn ènìyàn ẹ wá fi ń ta fàlà ẹ fi ń ta káìtì lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. ẹ wo nǹkan tí ìyá ìyá olóògbé sọ bàbá olóògbé ara ẹ̀ ò tẹ́ ẹ gbà kò tẹ́ ẹ lè sọ̀rọ̀ nígbà téèyàn bá ní ọmọ tọmọ lọ síbi iṣẹ́ kó sá wálé níbi iṣẹ́ kí wọ́n sì lórí láyà láyà kán sì lé e wọlé ṣẹ́lí pẹ̀lú yẹn ti tán ìdí tá a fi ń sọ nìyẹn wípé àwa ìran Yorùbá àní ká gbára wa orílẹ̀-èdè Yorùbá nìkan lọ̀nà àbáyọ kẹwo bíi ti Buhari tó bá wa dé ẹ wo nǹkan tí Buhari ṣe torí pé gbogbo àwọn maṣínẹ́rì tó ń kó wọlé wọ̀nyí Buhari ló kó wọn wọlé gbogbo àwọn terrorist group wọ̀nyí Buhari ló kó wọn wọlé ìlú yẹn ti tọ́nà tẹ́lẹ̀ ṣùgbọ́n ó dàbí ìgbà tó bá ní bíi pé ẹni tẹ́ni tó fẹ́ sun jẹ tó wá lọ́ọ́ fepo rárá ìlú tó ti tán tẹ́lẹ̀ tẹ́ ẹ ti wá lọ kó oríṣiríṣi àwọn terrorist group tẹ́ ti wá lọ kó wọn wọlé ṣe ti wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kò wá síbì kankan báyìí téèyàn lè forí sí mọ́ nígbà tí custom officer gan táwọn gan ò ti lè séèvù àwọn lẹ́sìn ní kí wọ́n wà lẹ́nu ibodè checkpoint àbí kí wọ́n wà lẹ́nu ibodè kan máa ṣọ́ àwọn tó bá wọlé àtàwọn tó bá jáde ṣe bẹ́ẹ̀ tí nìkan tí wọ́n ṣe fún wọn wọ́n wọlé ń bọ̀ ní báyìí náà bá lé lẹ́nu ibi iṣẹ́ ẹ̀ wọ́n lè pa ẹ má gbàgbé pé nìkan bí oṣù mélòó kan sẹ́yìn lára àwọn custom officer yìí náà ni wọ́n béèlì ara wọn o ni wọ́n fi àpò ìrẹsì méje seven bag of rice ni wọ́n fi béèlì ara wọn lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ẹyẹ ènìyàn wa ẹ ti gbàgbé àṣàkẹ́ mo máa rán wa létí nígbà tí lára àwọn lára àwọn custom officer tí wọ́n wà ní checkpoint tán ní àwọn agbésùmọ̀mí wá bá àwọn wípé káwọn corporate ni o táwọn ò bá fẹ́ jẹ́ káwọn jí àwọn gbé tàbí káwọn pa àwọn bag of rice wọn náà wọn ti gba thirty seven bag of rice àwọn wá kó seven bag of rice fáwọn agbésùmọ̀mí àwọn fi béèlì ara wọn ó ní they were even friendly to us ẹ ti gbàgbé ẹ̀yin ènìyàn wa ẹ wò fọ́nrán yẹn lélẹ́yìí ó ní they were even friendly to us àwọn agbésùmọ̀mí ó ní wọ́n wà friendly sí àwọn ẹ̀ ṣé wọ́n ti wá wà friendly sí wọn báyìí ṣé bẹ́ẹ̀ rí pé ìlú yẹn ah ooo ṣàánú fún wa nígbà tá a láwọn èèyàn ń jíyàn gbé tí ìkan nínú àwọn custom officer torí pé ẹ̀yin ti béèlì ara yín pẹ̀lú bag of rice ẹ wá ń sọ wípé they were even loving to us they were even friendly to us nǹkan tí arákùnrin yẹn ń sọ nìyẹn o ẹ jẹ́ ká tẹ́tí lẹ̀kẹ́ bá wa gbọ́. I sacrifice my life to go to Dusema uh, to enter the bush where the bandits are. If I tell you last time we have encounter with them, to the extent that we are, they are a little bit friendly with us. We see 37 bag of rice. They say, okay, if we are to go, they have to use Emma uh, to enter the bush where the bandits are. If I tell you last time we have encounter with them, to the extent that we are, they are a little bit friendly with us. We see 37 bag of rice. They say, okay, if we are to go, they have to take seven back. We give them seven back to save our life. <laughs> so you see the risk I took. Secondly, look at how I save your life. You take, they say, okay, if we are to go, they have to take seven back. We give them seven back to save our life. <laughs> so you see the risk I took. Secondly, look at how I save your life. You take your, I sacrifice my life to go to Dusema to enter the bush where the bandits are. If I tell you last time we have encounter with them, to the extent that we are, they are a little bit friendly with us. We see 37 bag of rice. They say, okay, if we are to go, they have to use a ma to enter the bush where the bandits are. If I tell you last time we have encounter with them, to the extent that we are, they are a little bit friendly with us. We see 37 bag of rice. They say, okay, if we are to go, they have to take seven bag. We give them seven bag. to save our life. <laughs> so you see the risk I took. Secondly, look at how I save your life. You take, they say, okay, if we are to go, they have to take seven back. We give them seven back to save our life. <laughs> so you see the risk I took. Secondly, look at how I save your life. You take your. ẹ ti bá wa gbọ́ nǹkan tí custom officer yẹn sọ nígbà yẹn pé they were even friendly to us ṣé wọ́n ti wá wà friendly sí wọn báyìí ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ọwọ́ kò tẹ̀ wá sí ọwọ́ ẹni tó ká wọn mọ́ báyìí ṣe ti rí ìdí tá a fi ń sọ fún wa ni wípé àwa ìran Yorùbá ẹ jẹ́ ká gbára wa tí ká pèsè ètò ààbò tó péye sórí ilẹ̀ wa dòsí kan tó jọ mọ́ wípé ọmọ ogun nàìjíríà ẹ agbófinró nàìjíríà ìjọba nàìjíríà wọn ò rí nǹkan kan ṣe sí i bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ pín inú ìlú yìí ẹ jẹ́ kí àwa Yorùbá ẹ jẹ́ ká dá dúró nǹkan ẹyọ kan oore kan tẹ́ lè ṣe fún ìran yorùbá nìyẹn kẹ́ pín ìlú yẹn ẹ jẹ́ kó ní kálukú lọ láyọ̀ àti àlàáfíà buhari ẹ̀yin náà mọ̀ wípé ó ti jẹ ìgbárun ẹ̀yin náà mọ̀ gbogbo àdánwò gbogbo wàhálà tí wọ́n ti kó bá orílẹ̀-èdè yẹn wípé nàìjíríà ti tán ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ sọ wípé restructuring lẹ́fẹ́ kinní kan lẹ́fẹ́ ṣé ẹ ti rí o ṣé ẹ ti rí ṣé ẹ rí kan tó ń ṣẹlẹ̀ nínú ibẹ̀ wípé àwọn tí wọ́n ti lọ kó wá wọlé yìí wọ́n ti sọra wọn dẹrù jẹjẹ wọ́n ti sọra wọn di ẹrù jẹjẹ gidi gan sínú ìlú ni tó jẹ́ wípé ọwọ́ ìjọba gan ò ká wọn mọ́ àtìgbà tí wọ́n ti ń sọ wípé àwọn fẹ́ pèsè ètò ààbò ẹ wọ́n ra ammunition lọ́tún ẹ mọyì owó tí Buhari kó jáde lórí wípé à ń ra ammunitions ẹ mọyì owó tí ìjọba federal federal Nàìjíríà tí wọ́n ti kó lọ sí Amẹ́ríkà tí wọ́n náwọn ra ammunitions ammunitions wo kí ni iṣẹ́ tán fi ṣe ètò ààbò tí wọ́n fi pèsè dà ṣùgbọ́n nígbà tí ẹ̀lẹ́ṣọ̀ máa dé a máa rí amọ́ táǹkì tí wọ́n kó jáde tí wọ́n kó wá sínú ìgboro Èkó <laughs> ẹ rí i pé Nàìjíríà is a joker ìbò àwọn èèyàn tó fẹ́ dìbò ará ìlú wọ́n kó amọ́ táǹkì jáde fún wọn ṣùgbọ́n àwọn agbésùmọ̀mí báyìí kí ni wọ́n rí kó jáde fún wọn kò sí. Si wọ́n ń wọnú ìlú bó ṣe wù wọ́n bọ́n ṣe ń gbé ọba náà ń gbé jòyè bọ́n ṣe ń gbé jòyè ni wọ́n ń gbé kọ́sítọ́ọ̀mù ni wọ́n ń ṣoríṣiríṣi. ìdí tá a fi ń sọ fún wa nìyẹn wípé àwa ìran Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò dórí o kájọ fọwẹ́wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́ ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́ ń sọ wọ́n nàìjíríà ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kásílẹ̀kẹ̀ sí ìdánmọ ẹlòmíì ọmọ yorùbá òun ni wọ́n fi jẹ comptroller eh, custom comptroller báyìí o mm, bashiru adéwálé adéníyì gbẹgbọ́n kan tó sọ wọ́n ní ibi tó bá wọlé sí àwọn á wá wọn wọ́n á apprehended wọn wọ́n á perpetrator wọn wọ́n á ṣe gbá wọ́n á ṣàwo bọ́ ṣèyí mákindé um statement ẹ̀ nìyẹn we are still investigating we are investigation we want to investigated gbogbo ẹ̀ ni wọ́n á máa dà kalẹ̀ òyìnbó ńláńlá yìí náà ni wọ́n á máa sọ àṣẹ̀wá àṣẹ̀bọ̀ ẹ ò ní rẹ́jẹ ẹ ò ní rómira ìbúgbàmù àdó olóró tó ṣẹlẹ̀ ní ìbàdàn ẹjọ́ ẹbẹ̀ lọ́wọ́ ṣèyí mákindé gbogbo wọn pé kí nìkan tí wọ́n padà wá rí ṣe sí ta ni wọ́n sọ fún yín pé wọ́n ti wá rí mú o àwọn tó ṣiṣẹ́ yẹn ṣé wọ́n ti wá rí wọn mú wọ́n máa sọ̀rọ̀ ẹ wo ìgbà yẹn nígbà tí ti gàngán tó fi ṣẹlẹ̀ tán fi tán fi sọná síbẹ̀ àwọn máa mú wọn àwọn wà investigated wọ́n wà investigation àwọn sì investigate orí investigate ni wọ́n wà títí títí tọ́dún mẹ́wàá fi kọjá ẹ ò ní gbọ́n kankan mọ́ àwọn eléyìí wọn ò rí nǹkan kan ṣe nǹkan tí wọ́n mọ̀ ń ṣe lẹ́ni pé kọ́ ṣàbànújẹ́ kọ́ kówó jẹ kọ́ rí nǹkan tó rí pé eléyìí owó ńlá làwọn máa fi wọ́ kúrò ń bẹ́ẹ̀ ẹ̀ẹ́rì wọn tí wọ́n á máa ran apá mọ́ tí wọ́n á máa ran ọṣọ mọ́ ni àwọn mr wọléwọlé ìyẹn náà mọ̀ ń ṣe ṣùgbọ́n kí wọ́n pèsè ètò ààbò sínú ìlú kí wọ́n wá bí ìdàgbàsókè àṣedébá inú ìlú wọn ò lè ṣe láyéláyé òun la fi ń sọ fún wa wípé níbi tó ọ̀rọ̀ dé dúró yìí ká dá dúró Abábọ́lá Ahmed Tinubu divide the country now to save life ni o tí bá ń gbà á ládùúrà wípé may Nigeria never happen to us may Nigeria never happen to you may Nigeria never happen to you and me ẹ wo àgbà àdúrà ni o best prayer of the year ni torí pé ẹni bà ló mọ̀ ẹ wo àwọn ẹbí tó kàn yẹn báyìí ní Katsina ṣùgbọ́n búbù ó dàgbàdà bolẹ̀ síbẹ̀ o ẹ̀yin agbésùmọ̀mí yìí ẹ̀yin náà nígbà míì ọ̀dọ̀ Buhari ló yẹ kẹ́ gbà lọ òun ló gbé yín wá òun ló gbé yín wá òun ló yẹ kẹ́ kẹ́ kọjú gbogbo nǹkan wọ̀nyí sí èèmọ̀ eléyìí tẹ́ ẹ hàn yìí ẹ túbọ̀ hàn léèmọ̀ tọmọtọmọ tẹbí tará ẹ̀ ẹ hàn léèmọ̀ gidi torí wípé ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú yẹn láti ìgbà tí wọ́n ti sọ wípé wọ́n ti ń jẹ ìjọba ẹ wọ́n ń jẹ gómìnà wọ́n ń jẹ pírẹ́sídẹ́ǹtì látọdún yìí wá sẹ́yìn kí ni nǹkan ẹyọ kan tèmi àti yín lè tọ́ka sí wípé a jọ jẹ àǹfààní láti 1960 kò sí iná kò sí epo kò sétò ọ̀fẹ́ iléèwé ọ̀fẹ́ kò sí ìlera lọ́rọ̀ ẹ kò sí yẹn náà o kò sí ìlera lọ́rọ̀ o kò sí ibi ilé ìwòsàn tẹ́ fẹ́ dé báyìí tẹ́ fẹ́ rí equipment gidi níbẹ̀ àwọn owó tó yẹ kí wọ́n fi pèsè ètò ààbò nínú ìlú owó tó yẹ kó fi ṣe nǹkan tó máa mú ìgbé ayé ìrọ̀rùn bá àwọn ènìyàn wọn ò ṣe o owó ni wọ́n fi lọ gba gbogbo àwọn amasínẹ́rì yìí wá o wọ́n lọ fi owó wọ́n lọ fi ra ikú wá wọlé fáwọn ènìyàn wọ́n fi owó wọ́n fi lọ ra wàhálà ìdààmú wá wọlé fáwọn ènìyàn àbẹ̀rò bí ọ̀fẹ́ ni wọ́n lọ kó wọn wá nígbà tí Buhari lọ kó wọn wá ni wọ́n sanwó fún wọn ibo náà ti mú owó yẹn ṣèbí owó tó ń jẹnẹrétì gbogbo ilẹ̀ Yorùbá náà ni tí wọ́n ń kó lọ sí ilẹ̀ Haúsá lọ́hùn-ún ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé wọ́n Nàìjíríà ọmọ Yorùbá jẹ́ ká jí lójú oorun wa kò sí nǹkan tó ń jẹ́wọ́ Nàìjíríà àwa ìran Yorùbá àwa ni àwa ni ẹ̀yà kan ẹ̀yà ò ẹ̀yà tó ń gbọ́ èdè ara wọn àṣà wọn gbogbo nǹkan wọn lọ ní ìbámu àwọn náà ń pè lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀‐èdè kì í ṣe orílẹ̀‐èdè company ni tó ń kírètì ẹ̀ ẹ̀ wọ́n pa wá pọ̀ ni àwa gangan gangan Yorùbá àwa ni orílẹ̀‐èdè ẹ jẹ́ kí á pa wọ́pọ̀ a gba orílẹ̀-èdè wa Elédùmarè á sì mú wa délẹ̀ ìlérí a ò ní dààmú o ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín ètò yìí àwọn custom lọ́jọ́ kìíní àná wọ́n wà friendly to us ṣé wọ́n ti wá padà wá wà friendly to you báyìí ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn nígbà táwọn ti fi àpò ìrẹsì gbára wọn sílẹ̀ ṣùgbọ́n arákùnrin yìí nǹkan báyìí kí ló fi wá rí gbára ẹ̀ sílẹ̀ wọ́n pa o mi Nigeria never happen to us o àgbàdúrà gidi ni yorùbá jẹ́ ká jí lójú oorun wa orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ̀nà àbáyọ bàbá bọ́lá ahmed tinubu ẹ pín ìlú yẹn yorùbá jẹ́ ká jí lójú oorun wa ẹ̀yin àgbààgbà tẹ́ni ẹ̀ ń fẹ́ restructure iṣẹ́ ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹni tó wà ní checkpoint òun ni wọ́n lé yẹn wọ́n lé wọ yàrá òun la fi sọ fún wa wípé ká dá dúró ká dá dúró gẹ́gẹ́ bí ìran yorùbá ká gba orílẹ̀-èdè wa òun ni ọkàn wa ti lè balẹ̀ tẹ́ ẹ bá ń sọ wípé restructuring ẹ kí gómìnà kan mójútó nǹkan inú ìlú kí gómìnà kan pèsè ètò ààbò ṣùgbọ́n àwọn kinní tá à ń sọ wọ̀nyí fúlàní àwọn agbésùmọ̀mí wọ̀nyí torí pé ọ̀ǹda nàìjíríà náà lẹ ṣì máa wà wọ́n ní àǹfààní láti máa wọlé wá ṣùgbọ́n tá a bá ti dá dúró wọn ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálà àlá máa wá wà ẹni tó bá fẹ́ wá bóyá ó kọ̀ wá ra nǹkan á dẹ̀ padà ó sì máa gba ìwé kó tó wọlé ṣùgbọ́n ẹ rí àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn aṣọ́bodè tí wọ́n fi síbẹ̀ òun ni wọ́n lé wọ yàrá ẹ̀ lọ yẹn tí wọ́n sì dáná sun tí wọ́n pa. ṣé ti rí ìdí tá a fi ń sọ fún wa ni wípé kò lè wọ́ọ̀kì mọ́ a ò lè fara mọ́ gbogbo wàhálà yìí mọ́ àwa yorùbá àfẹ́ dá dúró ni Elédùmarè á sì mú wa délẹ̀ ìlérí ẹ̀yin ènìyàn wa yìí bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sísá wa gbogbo apárápátá nìyà kí ní orí ìkànnì yìí náà ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV show ẹ bá wa pín ètò yìí ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí ọlọ́run lọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ o ilé àti ọ̀nà wa ò ní bàjẹ́ o ọlọ́run ọlọ́jọ́ òní amúadélẹ̀ ìlérí o ẹ bá wa pín ètò yìí ẹ má gbàgbé láti bá wa subscribe sórí youtube channel wa àṣàkẹ́ tv show Odùduwà gbè wá o láì ṣe ìdùnmọ́ ni.